سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحانك ربي سبحانك سبحانك ما أعظم شانك سبحانك ربي سبحانك سبحانك ما أعظم شانك ندعوك ونرجو غفرانك من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد adúpẹ́ fún olúwọba wa àtitọ́rọ àlékún ìkẹ́ àti àánú àtúrí ajẹ́njẹ́tàn rẹ̀ kọ́ máa bá ọ̀gá wa àtiwájú wa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabiwa muhammadu àtàwọn sọ̀hábà anabiwa muhammadu sallallahu alayhi wa sallam àtùgbàjì máa ń tẹ̀lé súnà anábì tí ó fi dìjọ́ gbèrè alìkìyàmà gbogbo àmọ́sà akẹ́yìn kọ̀ọ̀kan wa náà fún àwọn olórí ẹ̀dá bẹ́ẹ̀ àmín. ẹ̀rí ohun tí wọ́n lé kí àbí bára ẹni sọ̀rọ̀ lónìí wọ́n ní àdáwọ̀ ọlọ́run àlébùtìlá àwòlùbàlá bóò ní ẹnì kọ̀ọ̀kan nínú wa bóò la ṣe gbáradì fún àbí bí tóńkálukú bá jẹ́ wá dé. bó o ní ti ń bá wa àgbà ní kádàrọ ọlọ́run ní àbá àgbà. gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá tá a wà tó ṣe pé oríṣiríṣi nǹkan ni yorùbá máa gbọ́ yé nínú ọ̀rọ̀. No ẹ̀dàkùn àwọn elétò yìí ọlọ́nkọ́ san wọ́n lẹ́sẹ̀ dáadáa pẹ̀lú gbogbo sẹ́rí biribi tí wọ́n ń ṣe. wọn ò pé bá a bá ti wá sọ̀rọ̀ pé kéèyàn máa pèpè àkàlẹ̀ bá dánwò wọn wá ládánwò rẹ̀ lúmìà. ìjà ìwọ wọn tó ń sọ yìí kéèyàn máa múra kalẹ̀ fún àdánwò. àmọ́ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú rẹ̀ táà ní ń tá fi pé kò rí bẹ́ẹ̀ lórúkọ olúọba wí bẹ́ẹ̀ azza wa jalla òun ní pé gbogbo wa wà vulnerable to trials ìyẹn ni pé kò sẹ́nìkan tó lè pé èmi ní immunity ẹ lọ́dọ̀ ẹ ẹ bónúva dr khalid kí la gbé immunity ẹ èmi ní tamidanu. gbàá kò lè dọ́dọ̀ ti wà wàláì kò sí. òun ni a fi rí pàtàkì irú tọ́píìkì báyìí náà tọ́píìkì tó wọ́n tó sì yẹ kí a máa sọ̀rọ̀ débẹ̀ bàbá wa sọ̀rọ̀ débẹ̀ èyí wọn pé wọ́n sì ń fẹnu fa àdánwò yorùbá ní ma gbọ́rọ̀ àwọn nǹkan báwọn yé wọ́n sọ̀rọ̀ kan pé ẹ̀dàkùn ìtẹ́jì fẹ́ kún kankan nìkan àkílódé ẹ̀sìn wọ́rọ̀ mi sọ. oníkílódé ní ìgbà tẹ́tù adátẹ́lẹ̀ ní ìdáhùn èèyàn máa kú sí gọ́ọ̀jọ́ra àwọn àwọn èèyàn ó kù ẹ̀yin ní ẹ̀ka ti pèpè àkàlẹ̀ gébélé ìbá kún níbo ló tún kàn àwọn ọ̀rọ̀ orí Yorùbá nù pé ńgbà tẹ́ bá ti ń sọ̀rọ̀ pé ìtẹ́kàn kún nísìn ẹ̀ẹ́dàkùn ẹ̀rọ rafa gbà òní kọ́dà ẹnìkan ní ńgbà tí wọ́n dọ́sibítù lẹ̀ púpọ̀ nísìn láàárẹ̀ ń pọ̀ àà ìrìn àwọn èèyàn tẹ́lẹ̀ náà wọ́n ń dè mọ́ra ní <laughs> torí náà bí wọ́n bá gbà wá mọ̀ràn rú mọ̀ràn yìí ìmọ̀ràn dáadáa ni o torí pé mo ní kò sí ẹni náà nínú ọmọ àdẹ́dẹ́ adama tó lè pé èmi ní tamidànù àbí múníkì gbà á bí wọ́n bá ń fún àdánwò à kò lè kà wọ́n à ó kọjá àtàwọn wàláì kò kò sí òun ni lójú ayé anábùa muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn lọ jagun badiru tí gbogbo wa máa gbọ́ nìyà awwalu shahidin sakhata fi ma'rakati badr huwa mihja'un mihja'un ibn abdullah mihja'un ibn abdullah tá a ee kasualiti ogun ni ẹni ọkọ ṣubú tó kú lójú ogun bádàrí òní sọ̀hábí ànábì ńláńlá yìí tí a ń pè ní mẹ́hìjá ọmọ abdullahi. nígbà tí ròyìn wá kan mẹ́hìjá òǹjọ́ náà bẹ́ẹ̀ ti wí nísìnyí pé àwọn tó dópò ń bẹ́ẹ̀ mí mẹ́hìjá òníyàwó tó dópò láti jọ náà méjàwó kìí ṣe pé ìyàwó nìkan ló ní kọ́dà wọn ló láwọn òbí méjèèjì láyé tẹ̀rípọ́ fọ́ọ̀nù kéèyàn ó fi ìyá rẹ̀ àti bàbá sáyé kó fi ìyàwó lẹ̀ bóyá tó lọ́mọ. irú bí wọn náà ti máa rò ó bẹ́ẹ̀ alùpùpù wa náà bí ṣètò ni ó ti máa gé sí wa lórí gbọ́ngbà mi gba a ó ti wá gé mi. <laughs> àwọn náà rò bẹ́ẹ̀ kí àdúrà àwọn tó lọ mí ọmọ tàwọn wá ní àbọ́kọ tàwọn wá ní àwọn alfáà ní tafsir rahimahumullahu ta'ala kalimam al-Baghawi alimam muhyi sunna alimam al-Baghawi rahimahullahu wọ́n ní ní orí ọ̀rọ̀ méjìjáwò yìí òun láyà tí ń ké fẹ́mi àdìwọ̀ yìí wọ́n ní sábàbù nùzúlù rẹ̀ nù nígbà tí olúwa rí ń tọ́sẹ̀lẹ̀ yìí olúwa wá ní káńdẹ́bì òun lè kéde fún gbogbo èèyàn mọ́ mọ́wùlẹ̀jọ́ jáwọn èèyàn méjìdáwọn nìkan mọ́. àhásíbán náà àyíkọ́kù àyẹ̀kúlù àmẹ́nà wàhùn láyé tẹnu àhásíbán náà àyíkọ́kù àyẹ̀kúlù àmẹ́nà wàhùn. láàyò tànù àwọn èèyàn rò kọ́ pọ́síbù ni olúwa ní kọ́ pọ́síbù àhásìbàdà àwọn rò kó ṣeé ṣe ni àyùtọ̀rọ̀kú káfà àwọn ẹlẹ́bẹ́ ayẹ̀kúlú àmànà kí wọ́n mọ̀ kí àgbọ̀lọ́ngbọ̀ kọ́dà mọ́mí ní òdodo ni wá wà hún láàyò tànù àti ní dánwò ah, olúwa ní kò rí bẹ́ẹ̀ kọ́dà wọ́n àyà náà tó tẹ̀lé ni pé wọ́n làkọ́dì wọ́n làkọ́dì fatanna alladhina min qablihim. kí wọ́n wọnú tán tá ń rí báwọn ti fẹ́ rí rí tádàwọ̀ ní kàn án. wọ́n làkọ́dì fatanna alladhina min qablihim. gbogbo àwọn tó wáyé kẹ́yìn tó wáyé adáwọn náà wò. torí náà ẹ dákun gbogbo ọmọ ànábì ádámà lọ́wọ́ vulnerable to trial àdáwò tí ó ba ìmánì jẹ́ àdáwò tí ó ju agbára wa lọ ọlọ́mọ gbẹ̀bẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ pé àbí ẹnìkan ni ò ní ní à kò lè kàn wọ́n kò lè ẹ̀kejì sí ni pé ǹjẹ́ àdáwò ọlọ́run tó máa gbọ́ lọ́run bínú sí bí a kò lè má rí bẹ́ẹ̀ ọkọ rẹ̀ kú ọmọ rẹ̀ náà kú kíní kan tún sí gbogbo àwọn ta ọtí ẹ̀ tó lẹ̀ yorùbá yìí àdánwò ọlọ́run ti kọ́ àjàlẹ̀ ẹnìkan kankanlẹ̀ rí inú àwọn ẹ̀yà wa yìí tí wọ́n jẹ́ opó yìí ọlọ́run ó ṣàánú yín délẹ̀ inú tí ò sí ń bì kankan tí ò bá ó tún dára ìgbé ọkọ kú kò tí ì wá àbẹ́yẹ òjì gbọ́rí ilẹ̀ Yorùbá ó dà ń lọrin wà yìí náà nínú tí wọ́n máa fi bú àwọn ọmọ wọn bí a ìyá yín ní òpó lọ iṣẹ́ bú ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ níjọ wọn bí ọkọ tí wọn bíyàwó kẹyìn tó mọ bóyá wọn ọfẹra wọn bóyá wọn ọfẹra wọn olùwà ti kọ ajáde òǹkálukú kalẹ̀ ó ti kọ pé lẹ́yìn oṣù kan tẹ́lẹ̀ yìí bá kú láyé lélẹyìí ọ lọ kíni kíni kàyéfì táwa máa kàn bànújẹ́ kún ìbànújẹ́ àwọn tí àdánwò Ọlọ́run ọba kàn ẹ dákọjá bẹ̀rù Ọlọ́run ẹ já bẹ̀rù Ọlọ́run torí náà everybody lọ́wọ́ vulnerable mo ti wí kẹ̀ ò sì wá túmọ̀ pọ́lọ́hún ń bínú sí ìyàn ló fi dán o kọ́dà alal aksi ó lè jẹ́ opposite ọlọ́run a máa dẹ́ni ọba fẹ́ràn wò láti lékun ipò rẹ̀ lọ́dọ̀ ọ̀hún òun là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti wá bí anabi njọ́ kan pé man ashaddu an-nasi bala'an ya Rasulallah àwọn òun lọ́lọ́run máa fà dánwò kánjú ẹgbẹ́ kí là fi dáhùn jọ náà al-anbiya ànábì láwọn ànábì ọlọ́run ni àwọn ni first class àdánwò kò sì sí dáùtù ń bẹ̀ pé bí wọ́n bá bi wá pé ní man ahabbu an-nasi ila Allah àwọn wo lọ́lọ́run fẹ́ràn jù àbẹ́yìn ní ánsà ní àwọn ọmọ náà ní àwọn ànábì ọlọ́run lọ́lọ́run fẹ́ràn jù torí ẹ̀ náà ló ti pa àwọn yọ níjọ kọ̀ọ̀kan àwọn ló fẹ́ràn jù nínú ẹ̀dá at the same time ànábì láwọn náà tó là dánwò tiwọn aṣáájú náà sì bàlá àlàmbìyà àwọn ọlọ́run máa dánwò jù àwọn ànábì ọlọ́run àpọ̀jẹ́ ìmọ̀ gbogbo ẹ̀ wọ́n lọ́kọ́ ní fàtà náà lẹ́yìn náà mi ń kọ́ bílẹ̀ yín náà nù ànábì tí ànábì tèmi má wulẹ̀ sí lọ́dọ̀ ànábì nuhu má lọ́dọ̀ ànábì ibrahimu má lọ́dọ̀ ànábì ayuba má lọ́dọ̀ ànábì yakubu gbóǹtò sí lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu náà kọ́ ọ mọ̀ pé àríru eléyìí rí àbí dẹ́rù bọ́ lọ́rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ jẹ́ òjijì ẹnìkan rí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi bí ọmọ ẹni èjì ẹ̀ta ẹ̀rin ọlọ́run dórí méje òun náà léjo òun náà ló sì ń sọ bí wọ́n ti ṣe méje mẹ́fà nù méje pé báyìí ni ẹwẹ́ báyìí ni ẹgbẹ́ ẹ̀ òun ló gbé mẹ́fà sínú méje níta ń wí nù. ẹyọkan òun náà tí ó tún gbẹ̀yìn ẹ̀ ń kọ́ ẹ́ ó tún jóbìn. <laughs> dẹ́mọ̀kẹ́ yọ ọmọ wò pé aa eléyìí parẹ́ nù rẹ̀ yìí táwa ló lókọ tó tàbí ní òní tó kò sí. torí náà ètò tọ́lọ́run ni sẹ́nìkan ò lè yẹ iṣẹ́ ọlọ́run wò pé wá tó bẹ́ẹ̀. àmọ́ gẹ́gẹ́ wa ara ń wa nù. one kágbàgbé ẹnìkan ò ní immunity wípé àdánwò lè kàn ó òun ni arantí ọmọ jẹ́ kó o lè sàánú ẹni tó bá kàn ní pé tọrọ ọmọ gbàdídì ẹnu ó dé ẹ̀kejì ń bẹ̀ ni pé kọ́lọ́wọ́ sì fi àdánwò kàn yàn ẹ̀dàkùn ẹja pa gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ èròkérò tì kò sínú kọ́lọ́wọ́ ń bínú o. kọ́dà kò sínú pọ́sẹ́lọ́ nírú rẹ̀ bí kan o ni pé wọ́n bí anábùa Muhammad sọ̀rọ̀ sọ́lá pé àwọn owó la lọ́wọ́ máa dánwò jù tádánwò tí wọ́n pọ̀ anábì láwọn anábì ọlọ́run gan ni aleyhi aleyhi ọlọ́run tiẹ̀ kan aleyhi ń méje tó ẹyọ kan tó kù náà kọtọdọ kan oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tá nẹbi òsì mọ òun náà tún lọ bá ìyá ńlá wa tá nẹbi láyé ẹ̀rin ọlọ́ngbà láyé ni kò gbẹ nìkan láyé àmọ́ àwọn ìyàwó mẹ́sàn-án ló lẹ́yìn ànẹ́bí ọkọ jẹ àwọn ìyá ńlá wa wọ́n ti rí bẹ́ẹ̀ ṣáájú kò tó máa kọ́nà ń bínú sí yẹn o torí pé ètò sunnatullah sunna ọlọ́run ni lára àwọn màbádìí tí mo fẹ́ kánra wa létí rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pàtàkì jùlọ yẹn relation tó pé àdánwò ọlọ́run o bó ló ń kálukú ń prepare fún àbí ẹni ó sì ti bá bó o lo ti bara jẹ́ àbí bó o lo ti gbà fọlọ́n ma ìtumọ̀ tí wọ́n ní aṣọ ń bí lónìí náà mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọkọ́ mọ́n kọ́dà kìí ṣe nínú Yorùbá nìkan ṣètọ́nù àmọ́ ńlá ńgbà ẹ wo ìtàn méjà sọ lẹ́ẹ̀kan àwọn tó lé lọ́gọ́rùn-ún mẹ́ta lọ ogun sẹ́mu kéèyàn ni wọ́n bá sọ fún pé èèyàn o èrò rẹ̀ ọ̀sọ̀ yọkọ̀ gbé lamẹ́yìn kọ́ ah, òun dé làkàṣègbè ńkọ́ ó dé yóò èrò kan wá sí lẹ́mìíta ó sì wá jẹ́ ọkọ tòun ó sì jẹ́ bàbá tòun ẹja kan ẹja wo kílẹ̀ ahlan wa sahlan ahlan wa muhammad sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run ní kémi pẹ̀lú rí ọmọ wò kọ́dé النبي صلى الله عليه وسلم احرص على ما ينفعك ولا تعجل وإن أصابتك مصيبة أو وإن أصابك شيء فلا تقل لو فإن لو تفتح عمل الشيطان النبي صلى الله عليه وسلم ní gẹ́gẹ́ مسلمي mùsùlùmí gbogbo ń tọ́ àbí tí ò ní jẹ́ ká burú ọbọ̀ gbìyànjú rẹ̀ bọ́ba fẹ́ tẹ́ráfù wo táyà mọ́tò rẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá a ìkíní ya iná wáyà ya wáyà ilé sọ́ọ̀kì yẹn ẹ̀tún sí gbogbo ẹ̀ lọ́lọ́run kọ́ wa lànàbí kọ́ wa o ẹ̀hẹ́rẹ́ ànábì ní gbogbo ohun tí ó là ọ́ tí ó máa fà níbọ̀ tí ò ní jẹ́ ọgbọ́n ewu gbìyànjú rẹ̀ àmọ́ bọ́bọ́ ti wá bí kádà ọ̀rọ̀ ọlọ́run bá ti wá dé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pé láó yá kọ̀ báyìí ṣe pé bàbá sì mọ̀ ni bọ́bá sì jẹ́ pé wọn ọ̀lọ́ ni bóyá kí níyà ọba ti ṣẹlẹ̀ bọ́bá sì jẹ́ pé bọ́bá sì jẹ́ pé ànábì ní mùsùlùmí ó jìnà sí o fa inna láó taftahu amala shaitan ànábì ní kọ́kọ́rọ̀ shaitan ní láó ibẹ̀ ni ó ti máa wá sí oríṣiríṣi èrò ogun ìgbà wọn lọ́wọ́ àmọ̀ pé nìkan lọ́ mọ̀ lójú kó tó lọ òun àtẹnìkan ni wọ́n jọ búra wọn ń jẹta ní àwọn kan tó wá wọ́ lọ bí gẹ́gẹ́ lọ yẹ̀ wò òun la bá ọwọ́ rẹ̀ la bá ń bẹ́ẹ̀ ibẹ̀ ló tún ti gbé àwọn máa ń ró irú rẹ̀ ní ẹ̀rù ni wọ́n wàá mú ọ jáde fóònù ìsìláàmù yányán kò sì rántọ́ bọ́ ọ èyí ò pé bọ́bá pé ẹni náà kú ni kò fi ọ́ padà wáyé kọ́dà ọba ẹ̀pọ́ rẹ̀ ni èyí òògùn gbádùn àmọ́ yóò tún wá bá nǹkan míì jẹ́ kánrin lára rẹ̀ tó ní mọ̀ torí náà ẹ dákun gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìláàmù anábì nípa inna law taftahu amala shaitan. ẹ̀kejì ń bí yìí ni pé bẹ́ẹ̀yàn bá jẹ́ mùsùlùmí gidi tá a bẹ́lọ̀ kí gbogbo wọn jẹ́ ọ̀rọ̀ pé why tá a máa lédè mọ̀ gbégbé òdò lọ́pọ̀lọpọ̀ ti gbé ó ṣe jẹ́ mi nítorí wí mi pé níkọ́lọ̀ ọbọ̀mọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn àwọn mùsùlùmí àkọ́kọ́ ni pé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa báwọn ti rí ni pé kọ́dà bó báyìí páwọn náà nídi nǹkan òun wọ́n fara mọ́ kí á ẹlọ́ fún lámọ́yìn oore ni o pé à kóṣìkóore yóò sì jẹ́ ti lámọ́yìn èyí táwọn ó fi máa ro pé aburú ọ̀bá báwọn yóò sì lọ́ọ́ bẹ́ lómi olúwo òròyìn mú mi níbẹ̀ o. nínú ohun tí mo tún fẹ́ ká gbọ́yé nínú àwọn màbáàdì ìjọ máa ràn wá lọ́wọ́ ẹ̀ mọ láti pèpéà torí pé kìí ṣe pé èèyàn fẹnu wá àdánwò àmọ́ ètò ọlọ́run ni pé gbogbo ọmọ ànábì adámọ́ lòun lè dánwò at any time kò sì sẹ́nìkan tó lè pé mo ní àsọ́nà àbí immunity pé kò lè kẹ́mi. èyí tí ó ba ìmánì wa jẹ́ èyí tágbára wo ní ká ọlọ́mọgbè bá wa àdúrà tá a nù gbogbo ẹni ó sì wà nù àdáwò kan àbẹ́kejì sọ di fúfúyẹ́ fún wọn ara àti sọ di fúfúyẹ́ náà làwọn ń pè wá sí ẹ̀wọ̀n tí wọ́n wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwùjọ lónìí kò sí wa yìí tẹ́lẹ̀ ó ti ń wọ̀ náà àwọn ìlú àdáwò yẹn ìyẹn ni pé obìnrin ọba lọkọ kó ṣe pé nínú oṣù náà lọ́lọ́run sì mú ọkọ rẹ̀ lọ́ọ̀dọ̀ gbogbo ń tọ́ba kù tí ó gbé láyé òun nìkan náà ni ọmọ gbé ẹnìkan ní fẹ́ mọ́. àmọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ làwọn gbèsè ayé tiwọn ǹjẹ́ bẹ́ẹ̀ lò ó mo ń fún mo ní mẹ́sàn-án lọ́lọ́run anábì kọ́ fẹ́ àwọn obìnrin tó

nígbà tábúrò yìí náà kú ó tún fẹ́ yìí tó tẹ̀lé àbúrò ló bí eléyìí ọmọ ìyá kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbésí ayé táwọn gbénu àmẹ́ rí ìgbésí ayé gbogbo wa ń ka nù wí àbá ń wò nù mọ́ wòrán ni pé tiẹ̀ lọ́ bá òun <laughs> tiẹ̀ lọ́ bá òun nígbà ti bóun òun ni kọ́ wá bí ó ti yanjú ẹ̀dàkùn èyí wọn èsè wa mùsùlùmí àbáyún lọ́wọ́ anábùwà muhammad sallallahu alayhi wa sallam àbá nígbèsí ayé àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn mabadiu tọ́yẹ ká mójútó ìyẹn nípa àwọn àpìlẹ̀ àwọn principles ẹ̀ máa tá a bá ń rántí ẹ̀ yóò máa múra pẹ̀pẹ́à múra kalẹ̀ àbí bọ́bá sì ti dé èèyàn ò ní í ṣe ń tọ́lọ́wọ́n ọ̀fẹ́ nínú ẹ̀ ni pé aliyugayiru lḥuzun min xaalin ila aakhar ǹjẹ́ bẹ́ẹ̀ bá banújẹ́ dojú ẹ̀ ìmọ̀ yìí situation yẹn padà nítorí pé Dr. Khalid ọlọ́wọ́ sọ ilẹ̀ sẹ̀ dáadáa ìmọ̀ bóyá yìí náà wà nù programu yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àdáwò bá pàtàkì jùlọ láwọn obìnrin tọkọ wọn kú àbọ̀mọ wọn àbí nǹkan kan wọn nídìí counseling lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yọ wà nù bànújẹ́ yìí for years kò sí ní tí wọ́n lè ṣe fún un yóò tún máa rántí bọ́yọ̀kọ rẹ̀ tó kú àbí bọ́yà àbí bàbá rẹ̀ ìbéèrè tí mo fẹ́ bí ń kálukú wa ni pé ǹjẹ́ rí ń bì kan tí wọ́n ní ńgbà tó sunkún dojú ẹ̀ <laughs> ẹ́ ńgbà tó sun ẹkún yìí dojú ẹ̀ ọkọ rẹ̀ sì dìde nínú sàárè nígbà tó wà ń nígbà tó ń bá tó ń bá gbèsè ayé wọn lọ. èyí tí ò sí iyèméjì ń bẹ ni pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí bẹ́yẹn ti lè banú jẹ́ kò sí bó ti lè sunkún kò yí n tó ti fọ́ bọ́bá yìí pé ẹ̀yin lọ́fọ́ ni agbè lọ́fọ́ ni kò so pọ̀ mọ́ kò kó padà mọ́. on the contrary èyí tó tiẹ̀ wá burú ni pé àwọn onímọ̀ ìgbàlódé tá ń pè ní psychologist àwọn ulama unnafs àwọn ní sẹ́ẹ̀dì tí ìbànújẹ́ fi máa tún nǹkan tó bá ti bàjẹ́ sí ìmọ̀ tó bàjẹ́ sí ni ní títorí pé àwọn sọ́dí ọmọ èèyàn débi pé téèyàn bá ń banújẹ́ lórí tí ó ti ṣẹlẹ̀ tágbára rẹ̀ ọ̀ká kọ́ mọ́ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ torí lànẹ́bì ti gbogbo ń tọ́ lágbára ìwọ́sẹ̀ ihris ala ma yanfa'uka gbogbo ntẹ̀yàn lágbára gá èèyàn máa ṣe nǹkan báyìí èèyàn máa ṣe nǹkan báyìí ìwọ náà ṣe bọ́lọ̀mbá ti wá níbí mi ti fẹ́ ní tẹ́rí kéèyàn wá kiri mábànújẹ́ fún àìmọye ọdún kò yí ní tí ó ti ṣẹlẹ̀ padà yóò tún jẹ́ kí situation rẹ ọmọ wọ́ọ̀sì sí ni òun wọ́n máa sọ ìtàn arákùnrin kan inú ìwé kan tí wọ́n tú sédè lárúbáwá wọ́n ń pè ní Da'il Qalaq ọkùnrin náà wọ́n ń pè ní Da'il Carnegie ọ̀pọ̀lọpọ̀ ní tí bá máa kàwé àwọn psychologist yóò ọgbọ́dọ̀ ti kàwé Da'il nínú àwọn àgbà wọn ni àmọ́ a wí lọ́lọ́run ti lò ó ní sábàbí àti yọ kó nú bànújẹ́ wá sínú dùnú kọ́lá kìí ṣe kó fi àpèjúwe nǹkan wé nǹkan ó sì yéèyàn níbi tẹ́ ti wá rí i pé ní gbogbo ní èèyàn bá mọ̀ tí ọba sí mọ́ ní òfurufú gbádá ni níjọ́ tí dáìlì ó so ni àwọn èèyàn wọ́n wá wà worried pé kí ni kò mọ̀ nínú fi ń kọ́ àwọn ìwé tí mo wí yìí àti èyí tó kọ lóyìnbó àti bá wọ́n tú sí lárúbáwá tó ń pè ní the best selling ni gbogbo èdè tí wọ́n bá tu sí àwọn ìwé tí wọ́n bá ti ń tẹ mílíọ̀nù bẹ́ẹ̀ o ti tán wọn tó ní wọ́n tẹ mílíọ̀nù bẹ́ẹ̀ wájú. dáìlì sọ̀tàn kan nu dáìlì kọlọ̀k ó ní nínú àwọn ọ̀gá ogun Britain nígbà ogun tó ti lọ òun ní máa sọ̀rọ̀ kan pé tó bá fún àwọn like a commander tó láwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n bá wá wò pé ní òkè ibi tí a fẹ́ lọ ní gẹ́gẹ́ bí strategy ogun pé a lọ ọ̀nà bí báyìí nísìn àwọn pa òrò pa àwọn ọ̀tá lè fẹ́ gba ibẹ̀ wọ́n ní tí ó sọ fún wọn láti ni pé ní tẹ́nìkan bá ti ṣubú ò gbọ́dọ̀ wò ó <laughs> tẹ́nìkan bá ti ṣe kíni ara strategy ogun nù bọ́ bá láyọ̀ báyìí pé kò tí ì kú tẹ láǹfààní àti gbé kẹ́ rẹ̀ fáìn àmọ́ bá rí i pé eléyìí di kọ́dẹ̀ gbọ́dọ̀ dúró máa wò ó ó ní torí pé ìdúró máa wò ó ní ìbànújẹ́ ni yóò kó bá ability ti yín agbára tẹ́yìn náà ní tó kù tẹ́ẹ̀fì lè kọ̀ntínú pẹ̀lú tí a ń lọ sí yìí kò sọ́gbọ́n rẹ̀ kò sọ́mọ ànábì adámọ̀ náà tí ó wà ní ìbànújẹ́ tágbára rẹ̀ ó hundred percent kọ́dà yóò kó bá rò rí rẹ̀ wọ́n ní ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ ogun rẹ̀ pé gbogbo yín o ẹ̀já àwọn ọmọ lọ báyìí bọ́tí tí nǹkan ti ṣẹlẹ̀ o èyí tó bá ti yíwọ́ yẹ́yẹ́ tá lágbára nǹkan míì tá lè ṣe mọ́ ìwọ go ahead ni èyí ti dé eh, dá ìlú tẹ̀sẹ̀ tí ẹ̀ wá wí yìí Al-Qur'anul Karim ti ṣáájú ẹ̀ bọ̀tà àwọn psychologist náà wọ́n máa fún wa lára rẹ̀ nígbà táwọn ò tètè mọ̀ pé Ọlọ́run fún wa lára ẹ̀ wọ́n láwọn factors méjì kan bẹ unsurani mudammirani àwọn factors méjèèjì yìí wọ́n máa destroy human ability ni ìyẹn ni pé gbogbo agbára tọ́lọ̀ ń dá sí nínú agbára tọ́lọ̀ ń dá sọ́mà nẹ́bí adámọ̀ ni pé resilience kí nǹkan ṣẹlẹ̀ ẹ́ kọ́ bá lógìkì kó ṣe bí ìgbà tí ó ṣubú kó sì tún dìde kó tún máa bá ìgbésí ayé rẹ̀ lọ ọlọ́run dá mọ́mà nẹ́bí adámọ̀ ni kò fáwọn ẹ̀yà míì nínú àwọn tọ́lọ̀ wọn bá dá ọmọ nẹ́bí adámọ̀ ara àǹfààní tọ́lọ̀ ń ṣe fún ọmọ nẹ́bí adámọ̀ ni pé kó lè gbàgbé tó ti lọ torípé tí ọba gbàgbé ni ability rẹ̀ láti lè máa continue gbésí ayé rẹ̀ at a normal pace kò ní possible àmọ́ lára ń tọ́lọ̀ ń dá mọ́ màá nẹ́bí adámọ̀ ni pé lẹ́yìn ọjọ́ díẹ̀ lẹ́ni ọba wà normal tí ò tí ì gba kí ìbànújẹ́ sọ̀hún di nǹkan míì yọ gbàgbé yóò lè máa bá èyí tó bá tó kàn nù ìgbésí ayé rẹ̀ lọ. wọ́n á máa fún wa lára pé ní nǹkan méjì kan kéèyàn ó jìnnà sí o ìbànújẹ́ lórí ń tí ó ti kọjá tí agbára rẹ ọ̀ká kọ́ mọ́sẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kejì ni pé ẹ̀rù ìmọ̀ bẹ̀rù ti ń bọ̀ tó tí mọ̀ bó ni ó ti rí mo wá rí i pé Allahu Akbar tí ẹ bá wọnú al-Qur'an al-Karim àà nídìí ọ̀rọ̀ dáìlì gangan wáyé àwọn kan táwa jí ni làwọn afáwa ni à ń bẹnu al-Qur'an قل وان بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون الخوف والحزن لا خوف عليهم ولا هم يحزنون أو الفاء إنما تفسيره أتم موصول الفكر وما فيه لك به gbogbo ntọ́lọ̀ ń bá ń fi ń ṣe ìyanràn pé sẹ́mọ̀ pé mo ṣe nǹkan báyìí fún yín àbí sẹ́mọ̀ pé ń ṣe nǹkan báyìí fún yín àwọn ní nǹkan pàtàkì ní bí ó bá jẹ́ nǹkan pàtàkì ọlọ́run ò ní fi ṣe kíni kò ní fi yanràn nínú tọ́lọ̀ fi yanràn nínú àyà yìí àti àwọn àyà míì tọ́lọ̀ máa fi pé ń ṣe nǹkan báyìí fún yín òun ni pé la khawfun alayhim wala hum yahzanun wọn ò ní banújẹ́ lórí èyí tí wọ́n fi sẹ́yìn tó ti lọ wàlá khawfun alayhim èyí tí wọ́n fèsì tí wọ́n lọ pàdé láti kìyàmà ò ní bẹ̀rù. àṣé bọ́lọ̀ ń bá ṣe bẹ́ẹ̀ fún yàn tí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbìyànjú tiẹ̀ tí kádàrá ọlọ́run wá ṣẹlẹ̀ kọ́banújẹ́ máa ń wà bá ibi àti ìyàlọ́ gbogbo bí àwọn yìí nù kọ́banújẹ́ máa ní kíni níwọ̀n bá torí pé ìbànújẹ́ yìí ò yí ń tó ti bàjẹ́ kò tún ṣe kọ́dà bí ọba wa wà kí ábù yọmọ wa bà nǹkan mi jẹ́ ẹwà rẹ lòmíì yọ wa jáde wọn wà ní alájẹ ẹmọ défìlà àwọn ah, jẹ ẹmọ ní títí ewu ló dé ẹlòmíì ọwọ adìntí ọmọ ní appointment pẹ̀lú psychiatrist pé ẹ lọ rí wọn kí wọn gbà yín ní ní alájì bẹ́ẹ̀ ti ń ṣe yìí alájà bẹ́ẹ̀ ti ń ṣe yìí mùsùlùmí àgbọ́dọ̀ bá bẹ́ẹ̀ alhusnu kò sẹ́ni tí nǹkan ọba tí ò ní banújẹ́ o tọ̀bí àwọn ọmọ ànábì adama ni kì í sì ṣe wọ̀ àmọ́ èyí tí ọba ti wá di pé lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún méjì kọ́dà lẹ́yìn oṣù náà kéèyàn ó ti gbà fọ́lọ́hún kó sì kọjú mọ́ ntọ́ba kù ní gbèsè ayé rẹ̀ sẹ́rí máa banújẹ́ lọ títí yìí kò tún nǹkan ṣe nítorí máa ba nǹkan jẹ́ ni. ẹ̀ẹ̀kejì tí mo ní olúwa máa fi ṣèyàn ràn fún wa náà ni pé la khawfun alayhim wọ́n lára eléyìí ọ̀bọ̀rọ̀ ń tà ń sọ mu bọ̀ nígbà tí mẹ́nu lọ bẹ̀ ipe àwọn factors méjèèjì yìí kéèyàn ó jìnà sí lára tí máa kó bá ability ọmọ ànábì adama òun lẹ́rù ẹ̀rù ẹ̀rù ìjẹ́ ń bọ̀ òun ni ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n fi ní bẹ́ẹ̀ bá wò gbèsè ayé rẹ̀ ó ní kó ń kálukú wa ká wò gbèsè ayé wa kọ́ wo at any particular point in time in your life pé mọ̀ ń bẹ̀rù pé nǹkan báyìí ṣẹlẹ̀ eh bóyá wọn ó ṣe kínní níbi iṣẹ́ eh bóyá ní <laughs> ní àdúgbò eh bóyá kínní kan tí ń retí eh bóyá ọjà mi kan ó ní tọ́ba wá di pé táìmù tí yẹn rò pé yóò ṣẹlẹ̀ ó ti wá kọjá kéèyàn wá ṣe bí gbà tí yẹn kéèyàn rewind the tape ó ní gbogbo tí máa ṣẹlẹ̀ ju five percent lọ nínú tá à ń bẹ̀rù kìí ju kí lọ five percent nínú ẹ̀rù tí máa ba ọmọ ànábì ádámà ìyẹn ni pé aṣ-ṣaytanu yukhawwifu awliya'ahu olúwa ti sọ bẹ́ẹ̀ fún anú al-Qur'an al-Karim iṣẹ́ èṣù ni aṣ-ṣaytanu yukhawwifu awliya'ahu fala takhafuhum wa khafuni olúwa bá ní èmi ni ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù èṣù ahlan wa sahlan torí náà ẹ dákun lórí ọ̀rọ̀ ti trials tá à ń sọ yìí èyí tó pàtàkì tá à ń sọ ń bì ní pé ẹ dákun bí nǹkan ìbànújẹ́ bá dé kéèyàn ìbànújẹ́ mọ̀ ń wọ̀n àmọ́ ìbànújẹ́ àwa máa banújẹ́ lọ kẹrin kò tún nǹkan ṣe ó sì lè máa tún ba nǹkan míì jẹ́ yóò kó bá ability rẹ láti cope pẹ̀lú challenges life míì tó máa face bẹ́ẹ̀ challenges ò ní tán fọ́mọ ànábì ádámù àfijọ́ tí wọ́n bá gbé yẹn sí nìkan ló ní ní challenge mọ́ torí náà kọ́lọ̀ ń kọ́ mọ́sá rọrùn fẹ́ni kọ̀ọ̀kan o tọ́. àwọn amílò sabat endoliptila àwọn kí ni máa wá jẹ́ kéèyàn ó dúró tí ò ní jẹ́ kéèyàn ó síwà wù bá dánwò ọlọ́run bá dé ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni kí làwọn táwọn àlùfáà ti kọ kalẹ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa pé ẹ mójútó àwọn nǹkan báyìí yóò mú yín dúró kò ní jẹ́ kọjá ààlà ọlọ́run àkọ́kọ́ rẹ̀ asọ́bùrù òun ni kéèyàn ọkọ bí èèyàn ti ṣe sùúrù kéèyàn ọkọ bí ti ṣe sùúrù bádánwò ọlọ́run bá dé léyìí tá a ti sọ nípìnlẹ̀ pé ọ̀sẹ́ni ó ní immunity against àdánwò ọlọ́run o bọ́lọ̀mbá wa ní ọkàn ti olúwa rẹ̀ àkọ́kọ́ ń tọ́yẹ kí mùsùlùmí ó dì lẹ́rù òun ni sùúrù ẹ wá rí sùúrù yìí kéèyàn ó ṣe sùúrù tó wúlò ànábì ọsọ fún wa débẹ̀ sallallahu alaihi wasallam kéèyàn ó ṣe sùúrù jíkíní tó wúlò kìí ṣe sùúrù ńgbà téèyàn wá ṣe gbogbo rẹ̀ tó di tàbùkù tán láṣẹṣẹ wá pé agbàfọlọ́hún irú gbígbàfọlọ́hún nìkọ́lá kò ní ládàá mọ́ anas bin malik rahim radiyallahu anhu inú àwọn sọ̀hábà anábùwà muhammad sallallahu alaihi wa sallam anas bin malik ló gba hadithi wá pé كانت امرأة تبكي عند القبر وفي رواية تبكي على صبي لها Anas bin Malik ni lójú ayé Ànábì sallallahu alaihi wasallam arábìnrin kan ó dúró lẹ́gbẹ̀ẹ́ sàárè kan ìwà ń wu ń sunkún ń sa ń gbára rẹ̀ dálẹ̀ ń bẹ́ẹ̀ nínú rìwáyà mi wọ́n ti tẹ̀fsíìrù rẹ̀ pé aláṣọ̀bí yé ńlá ha ọmọ rẹ̀ ló kú tí wọ́n sin sínú sàárè wọn ànábì wa bá ń bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì wa ń sọ fún pé à isbiri wahtasibi à ìyá yìí tó ń tọ́ bọ́ lágbàá lóòótọ́ àmọ́ ṣe sùúrù o fọkàn tẹ ládá tọ́lọ̀ máa fúnrú ẹni ọba ṣe sùúrù lórí àdánwò tọ́lọ̀ bá fi bá o torí náà èyí tó ṣe èyí tó o obìnrin yóò mẹni tí ń bá òun sọ̀rọ̀ kò sì síjú wo dépò tí ọtí ẹ̀ mà ntí obìnrin yóò wí lẹ́nu ni pé ilé ìka ànyè dákun jìnnà sí mi ó jẹ kí ló bá mi sọ yìí sùúrù kíni irú èyí tọ́pọ̀lọpọ̀ náà máa ṣe kọ́dà àwọn arábìnrin tó fi kún un pé innaka lam tusab bi musibati irú ilé ọba bá wọn náà wọ́n máa ṣe wáàsí akọ fún mi ẹlòmíín náà ń wí bẹ́ẹ̀ fáwọn àfa ẹ máa ṣe wáàsí akọ fún wa ìwọ wáàsí abo ìyá yìí náà wí bẹ́ẹ̀ fáwọn nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ǹjọ́ náà innaka lam tusab bi musibati ẹlẹ́kùn ẹja akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ni anabi nu sallallahu alaihi wasallam kí ló anabi ṣe anabi gbé àwa ni wọ́n bá wí anabi ẹ̀ wí báwọn <laughs> ànábì pẹ́yìn dání kọ̀ gbọ́nù àṣewáṣí fún kọ̀ gbọ́nù ẹ̀dàkùn ẹja kẹ́kọ̀ọ́ yìí hun èwo la sọ ọlọ́run fáwọn èèyàn tán ẹ́ a sì sọ tán pọ́lọ̀ ti ní a sọ àtúnwá yẹ̀ wọ́n wò pé ṣẹ́ẹ́ṣe ń dání ẹ̀ṣẹ́ àbí ẹ̀ṣẹ́ pọ̀ wá sí àwa ní ẹ̀lọ́kọ́ àwọn tọ́gì wá dáwà tànẹ́bì kọ́hùn sallallahu alaihi wasallam nígbà tànẹ́bì ànábì sí pẹ̀yìndà ànábì kọrí sí ilé tiẹ̀ sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀ àwọn èèyàn tí wọ́n wá tọ́ wá sójú ọ̀nà sáré lọ báyà ìgbé à ọmọ ẹni tí ń bọ sọ̀rọ̀ ni ó níta ni wọ́n ní Rasulullah ànábì nù òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ à ìyá yìí ní nǹkan dé ń wọ́n mọ́ ẹ̀dá kún bó ni ẹni tí wọ́n ń pé dákun máa ń sọ fún máa ń kẹ fún rẹ̀ lọ́wọ́ afájú nù ẹnìkan ọ̀bẹ mọ́ ọwọ́ sáré ó ànábì lọlé sallallahu alaihi àwọn sọ̀hábì ànábì tí wọ́n bá ń rìpọ́ọ̀tù àdìsí wọ́n máa kọ́ wa pé ká máa read between the lines ọ̀tún wọ́n fẹ́ sọ wọn èdè wọ́n máa wá sọ àwọn nǹkan míì pé ẹmú iná o ẹmú iná o òní orílẹ̀-èdè fún wa nísìnyí anẹ́sì tó kọ́ wa mí anẹ́sì bíi máàlìkì ní falamma jaat ngbo délé ànẹ́bí sọ̀sọ́lẹ̀m lamtẹ́jìdì ẹ̀ndàhù bá wà bí kọ̀ bá wọn gẹ̀ẹ́jì mẹ́rin lójú ọ̀nà orí tá ànẹ́bí ò nígi ni ànẹ́bí ò nígi ti mọ́ ẹ̀sìn nílé ànẹ́bí náà ni wọ́n nílé ànẹ́bí náà ni ṣé èèyàn lè wọlé wọlé anẹ́sì rìpọ́ọ̀tù ẹ̀ pé kọ̀ bá kíni kọ̀ sallallahu alaihi wasallam ìyá ìwà wọlé ìwọ̀n ń sọ fún ànábì ọwọ́ lékè sí kọ́ lọ bá ànábì yàrá o tọ́rọ́ báyìí pé yàrá ló ti lọ bá ànábì dẹ́nìkan ò rí anáàzì ò ní lè rìpọ́ọ̀tù ẹ o torí ká kẹ́kọ̀ọ́ yìí náà ẹ àwọn alájà láwọn ní ọ̀rọ̀ àṣírí kan ẹ wọ́n sì ní ọ̀rọ̀ àárín wa ẹni wọn lọ mọkọ wọn lọ́wọ́ bọ́kọ wọn ọba sínlé ọmọ wọn tó bá ti gbọ́n tẹ̀lé wọn àṣírí kan gbọ́dọ̀ bẹ tọkọ rí ò lè gbọ́ tọmọ rí ò lè mọ̀ pé pàápàá ni ọ wàá mọ̀ ọ́ ọba kọ ẹ̀ka agidi ṣe láǹtí ẹ̀ máa ń ti yín wá ẹ̀ máa búrò yín wá àmọ́ àwọn ṣéwù ńkọ́ àwọn òṣìṣàṣù ńkọ́ wọ́n dá àlejò lóhùn lọ níbo nù yàrá àlejò owó obìnrin ọ̀rọ̀ náà wọn ni o gbogbo ẹni tí máa ń jí sí ànábì ọgbọ́dọ̀ máa ṣe báwọn o ànábì ṣe bẹ́ẹ̀ o sọlọ sọlọ òun ni kọ́dà bá ànábì ọba lọ ṣe wá àtijọ́ táwọn obìnrin ní àwọn ọkùnrin nìkan lẹ́ ń ọ̀rọ̀ wọn lẹ́ máa gbọ́n gbogbo gbà ẹ fáwa náà lọ́jọ́ kan tọkùnrin kan gbọ́dọ̀ wá àwa nìkan láàmú béèrè béèrè ńjọ́ náà ọ̀tọ̀nà bẹ́ẹ̀ àwọn ìyá ńlá wa béèrè lọ́wọ́ ànábì ńjọ́ náà ànábì ti grant wọn sallallahu sallam Dr. Khalidu àmọ́jọ́ta ànábì ọlọ́njọ́ dá lọ ànábì ọ̀dá lọ ànábì mú Bilalu lọ́wọ́ Bilalu sí ànábì lọ àárín àwọn obìnrin gbogbo alásàlátù ọba ìfásàlátù tà ànábì ni sallallahu sallam bá ànábì tí torí náà ká padà sí di orí ọ̀rọ̀ àdìsù anas rọ̀bì ọ̀rọ̀bì ọ̀gbọ̀n wọn. anas ní ìyá ìwà bẹ anabi pẹ̀lú sẹ́mukọ́sà ìlójú ti sá anabi nu nígbà tí yẹn bá ń sọ fún òjijì ọlọ́run pé ilé ìka àní ìtumọ̀ ilé ìka àní léde lárúbá ni pé dákun dákókó yàn yín ìtumọ̀ ẹ̀nu. àmọ́ bá anabi ti ṣe la wí fún yín o anabi kan pẹ̀yìn dání o torí náà ńgbà tí ìyá ìwà kótóró tó bẹ anabi àyìnbá pẹ́yìn ní ìgbà àwò ibẹ̀ wọn lànàbì ti wá sọ ń ta fẹ́ wí ẹ ṣe sùúrù tí ó wúlò ànàbì ní innama sabru inda as-sadmatil ula innama sabru inda as-sadmatil ula ànàbì ní ẹ̀rí sùúrù tó wúlò téèyàn ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run òun ní sùúrù gbàdí nǹkan ń jó ọ̀la as ìtumọ̀ as dédé lárúbáwá ní shock bí electric shock ìyẹn ni pé ńgbà tí nǹkan ń dóyàn kèsè pé ńgbà tó gbé ara ẹ̀ lulẹ̀ tán tó wuyekuwi tó lọ bíkíbi tó sọ̀sọkúsọ ńgbà ló tó wá gbà fọlọ́run ọ gbà fọlọ́run méṣù lọ gbà fún. anabi ni innama sabru inda as-sadmatil ula ee anabi ní sùúrù tó wúlò gbogbo ẹni ọlọ́run bá fàdánwò kan òun lèyí tó ṣe ńgbà tí nǹkan ní ń jó kí ń jó bí iná lọ́wọ́ ni ọlọmọta àjẹ kí gbogbo ó lè ní sùúrù bẹ́ẹ̀ ànábi ní sùúrù tó ní ládàá nìyẹn o tọpọ ládàá tọpọ lọ́dọ̀ Ọlọ́run torí tá a bá wo aya al-Qur'an al-Karim ọ̀pọ̀lọpọ̀ bí lọ́nà tí ma pé inna Allaha ma'a as-sabirin níbomi olúwa pé wallahu ma'a as-sabirin lọ́pọ̀lọpọ̀ aya alimamu Sa'di rahimahullah inú àwọn àgbàfọ́ onítẹ̀fsíìrù tí wọ́n lọ láìpẹ́ ni àwọn ni àfa bàbá wa ibùnà òsèmẹ́yìn alimamu sáádì ni wọ́n kọ́ bàbá ibùnà òsèmẹ́yìn ń kéwù ẹ̀dàkùn àwọn ọmọ kí wọn tẹ̀fsíìrù tó yẹ kéyìn ó nínú tẹ̀síìrù al-aziz ar-rahman fi tẹ̀fsíìrì kalam al-mannan bàbá sáádì ńgbà tí wọ́n túmọ̀ àyà yìí wọ́n ní wallahu ma'a as-sabirin inna allaha ma'a wọ́n ní máa ìyẹn ni pé ọlọ́run ń bẹ pẹ̀lú oṣùúrù wọ́n ní ṣé ẹnìkan ń bẹ tọ́lọ́wọ̀ ọ̀bẹ pẹ̀lú rẹ̀ gbogbo wa kò sẹ́ni tọ́lọ́wọ̀ ọ̀mọ ń pa wa ajé pé wọ́n ní ìtumọ̀ eléyìí wọ́n ní al-ma'iyya huna ma'iyyatun khassa taqtadi mahabbatahu azza wa jalla nusratahu azza wọ́n ní hiya ghayru al-ma'iyyati al-'amma allati wọ́n ní bọ́lọ̀ ń bá sọ pé máa sọ bìrì tó sì fún wa ń bò mí bàbá sáádé ní àyà mi ní wà kúntù áyínàmá kí láyà ni màáyà àmà tọ́lọ̀ ní gbogbo bí tẹ́ bá wà ọlọ́run bẹ pẹ̀lú yín eléyìí kọ́ ala kulli hal. aya mi ń bẹ nú alukur'an karim ní gbogbo bí tẹ́ bá wà máa náà lọ́lọ́run ló ń bẹ fàhúwa ma'akum ẹ̀ fàhúwa ma'akum ọlọ́run bẹ pẹ̀lú yín wọ́n ní túmọ̀ bíbẹ pẹ̀lú ti ni pé ọlọ́run ní màá àtàwádà ń bẹ ládẹ́ta àtẹni tí ń bẹ lọ́jà àtẹni tí ń bẹ lẹ́kọ̀ọ́ àtẹni tí ń bẹ London olúwa ń bẹ pẹ̀lú wa pẹ̀lú rẹ̀ ó fi hàn pé ìbẹ pẹ̀lú yàn special ni pé ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀ bí mahabbatihi ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ bí nusratihi ọlọ́run ọ̀ràn lọ́wọ́ lórí ntọ́ba bàbá n'i gbogbo ẹni tí nǹkan bá bá tó sì ṣe orí tá nẹ́bi a àṣẹ yìí wọ́n ní tí ọba sí ládá míì tí ọ̀sọ́lá míì ju kọ́lọ́run ròyìn pé èyí wọn ọba tó níyì lọ́lá fún gbogbo ẹni ọba ṣe irú sùúrù bẹ́ẹ̀ torí náà ẹ dákun sùúrù tó wúlò àsọgbòrò ẹ̀ńdá àsọdìmọ̀tì fúnra nígbà tí nǹkan ń jóyàn ní bí wọn bá léyìn ó ní sùúrù ìgbà wọn ni kò ní sùúrù mọ́rí bí ìyá yìí tí ń sẹ̀sẹ̀ wọn ń lọ bẹ́bẹ̀ ànábì sì jẹ́ ó yẹ pé ẹ̀bẹ̀ tó ọbẹ̀ yìí ò wúlò mọ́ sùúrù tó ṣe yìí kò ní ládá mọ́ torí náà ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa inú tí máa mú èèyàn mi náà wá mi lè sábà téèyàn fi tẹ́tẹ́ èèyàn fi dúó tí èèyàn fi rí nítorí àdánwò òun ní kéèyàn ọkọ béèyàn ti ní sùúrù àwọn àlùfáà sì máa ṣàlàyé fún wa pé gbogbo níta ń pè ní sùúrù yìí nǹkan mẹ́ta náà ni oríṣi ọ̀nà mẹ́ta ń sùúrù wọn ni asọ́bùrú ala ta'atillah wọ́sọ́bùrú àmàásìhì wọ́sọ́bùrú ala aqdarillahi al-mu'lima kéèyàn ní sùúrù ala ta'a ọlọ́run ní ọ ṣe nǹkan báyìí ó sì ní ọlá ó sì ń rọ́jú òní sùúrù náà nù. asọ́bùrù anil ma'asi orí báwọn èèyàn ní ń sẹ lọ́hùn ni wọ́n mú wọn náà gbé a ẹ sì jókòó ńlẹ̀ ẹ sì dákẹ́ ẹ jáde ní <laughs> ìjáde kí jáde yorùbá jà ẹ mọ̀ jáde sọ̀rọ̀ yìí ni bí yorùbá bá ti ń gbé yọ jáde sọ̀rọ̀ wá <laughs> sẹ́yìn ya wẹ̀yìn bàbá wa ní àà wọ́n lọ́lọ́wọ́ ọ̀fẹ́ rú bẹ́ẹ̀ ni àwa náà bá jáde àonísùúrù nù ọ̀fẹ́ sẹ́lọ̀nù ọlọ́run ó fọ́n ládá wọ́sọ́bùrù alá àkùdárìlá ìmọ̀límà bí kádàrọ̀ ọlọ́run tí máa jónílá kádàrọ̀ ọlọ́run tí máa nira fára láti gbà bọ́ bá dé kéèyàn onísùúrù ẹ̀ yẹn ni pé bá dánwò bá dé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun nínú tí máa jẹ́ sẹ́yìn ó dúró tí èjì orí sẹ́yìn òfin ní kọjá la ọlọ́run òun ni al-imanu bil-qadar al-imanu bil-qadar gbogbo wa náà láti ké ńgbà wà ń kéke akọlórin arkanul imani sita orígun òpó imani sẹ́mọ́ntà ń wíhun ni pé gbópo kan bá ti yẹ mọ́mì níyàn lọ́yẹ̀hún ìgbọ́lọ́ngbọ́ lọ́yẹ̀hún kí lọ́kàn náà àwọn òpó imani tó gbé imani mi àti yín dúró kíni Ona ni alimanu bel qadar ká gbà pé bó ti rí yìí náà lọ́gbọ́dọ̀ rí mi bó ti ṣẹlẹ̀ yìí náà lọ́gbọ́dọ̀ ṣe kíni lọ́gbọ́dọ̀ ṣẹlẹ̀ bọ́lọ̀ ti fẹ́ nu kò lè rí bá mi kò sọ́gbà kan tí mo lè gbẹ́ kò sí màrà kátẹ́ nìkan lè fún mi tó lè pé ọmọ rí bó ti rí yìí ètò ń jẹ́ kádàrá nù o gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá ti tó báyìí ni ó rí gẹ́gẹ́ bá ti wí kéèyàn banú jẹ́ níwọ̀n bá kọ̀tàkù súnà nẹ́bí o sallallahu alaihi wa sallam òun ní jọ́ tó ọmọ ọmọ ànẹ́bí kú ànẹ́bí gbé lọ́wọ́ omi wa ń kán lójú ànẹ́bí wa Muhammad sallallahu alaihi sallam àwọn sọ̀hábẹ́ mi náà fẹ́ gbọ́ yí ah, ká kọ̀yẹ́ ká ànẹ́bí o tún máa kán mi lójú à ànẹ́bí ní àánú ọlọ́run lélẹ́yìí gbogbo ẹni tí ọba nírú eléyìí kéé ó ti kú léèyàn torí náà kí nǹkan báyàn tínú rẹ̀ ó bàjẹ́ òun lànàbí tó ń sọ ńjọ́ tó máa rẹ̀ Ibrahim kú ipe Ibrahim àwa fẹ́ràn rẹ̀ àmọ́ ńgbà tó lọ ní òun mú ọ lọ ló ti mú ọ lọ yìí ànàbí wa ń pé wa inna ala firaqika ya Ibrahim ya Ibrahim la mahzunun à lílọ rẹ̀ tó lọ Ibrahim ọba wa nú jẹ́ gbogbo eléyìí lè rí i pé ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéèyàn sọ fáwọn èèyàn pé ah, sẹ́yìn náà lẹ́sìn tí wọ́n á ń sunkún àà tí wọ́n sun mọ́ wọn ní ẹwí àṣẹ́mi náà lẹ́ tí wọ́n ẹ̀yin brọ́dà brọ́dà ò pé kéèyàn mẹ́jọ mi èèyàn mọ́ àmọ́ bọ́ bá ti fẹ́ kọjá àlàlẹ̀ yẹn wà ká ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run yorùbá nẹ́bì ti wí fún yáyì pé ẹni sùúrù ó tó bá wọn o. alimanu bil kọdàrú kágbà pé kádàrọ ọlọ́run kò lè yẹ bó ti ní ríhun bẹ́ẹ̀ náà lórí inú tí máa mú ẹsẹ̀ yẹn dúró nígbà tádàwọ̀ min awamil sabat ma máa mú yàn dúró pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni kéèyàn ní ìyá wa ẹ̀yin bàbá wa àti gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí kàn bọ́ bá nídìí ó àwọn ọ̀rẹ́ ń bá rìn lẹ́yìn ba kó wọn o inú tó lè mú ẹsẹ̀ èèyàn yẹ òun làwọn bíyàn bá rí i pé gbogbo orí èyí tóun gbọ́ níbi wáàsí yìí irú àwọn ọ̀rẹ́ tóun ní làwọn jọ́ mọ̀ pé ẹ̀ ẹ̀ kádàrá kọ̀ láì fi bí wọ́n bá dé lọ́la oníkàwọn ọmọ rẹ̀ sọ fún ọ pé wọ́n ní ká wí fún yín pé àwọn sùn kò sì wà lórí bẹ́ẹ̀dì lóòótọ́ ọ̀parọ́ bójúrínù anábìíní ìnàfíìl màrídì làmàndú hatan mẹ́nàlì kẹ́zìbì ànábi láwọn kankan bẹ tó lè kóyàn yọ kó ń bi ròyìn ní parọ́ òun là ń pè ní maharib bí ọba ní látijọ́ yé mi náà ni wọ́n ń kí ẹ̀yin náà tẹ̀ jáde ga àwà àwà ó tún wíjọ́ mi ó tún ní àwà àwà òun náà gbọ́ yí pọ̀ ń sọ fún un ní pé dákun ìrìn ẹ̀mí rẹ̀ ọ̀ papọ̀ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ń tà fi ń kó bára wa kò rí òsùn mi ní ọ̀rẹ́ mi láti kékeré kò sí rọ súnà o kò sí rọ súnà akérèmọkùnmọlá ní oṣù kan sẹ́yìn mo ti lẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ lórí eléyìí gan nípa ọ̀rọ̀ ṣé rọ súnà mẹ́ àbí kò sí mo ní ọ̀pọ̀lọpọ̀ ń tàà ma fi kó bara wa Dr. Khalid ẹ̀tàn ni ọ̀rẹ́ kò rí òsùn ẹ àkọ́dà láti kínkín ní báyìí ni láti ń sọ̀rẹ́ àlè yára wa ẹ dákun ṣé ọ̀rẹ́ kan wọ́n ń bò mọ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ẹgbẹ́ kọfẹ́ ẹ wọ́n ń gbẹ́sẹ̀ àárẹ̀ ọ̀rẹ́ kan rí jẹ́ ọ̀rẹ́ kan wá débẹ̀ tó wá ní ẹ dákun àlè yára wa o ẹgbẹ́ kó ṣe kí ni ẹgbẹ́ kọfẹ́ díẹ̀ sí tó láti kékeré báyìí <laughs> yóò yà ọ́ tayénu kátó wá pé àlìkìyàmọ́ olúwa ní yawma yafirru al-mar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani li kulli mri'in yawma idhin sha'nun yughni talqiyamanu kò sẹ́nìkan koro ko sore torí náà inú tí máa mú ẹsẹ̀ yẹn dúró bádẹ́wò bá dé òun ni kéèyàn àwọn alábàárin ẹ̀ bọ́bá ipá àwọn tí ó ṣe máa bárin ní alhamdulillah bọ́bá ipá àwọn tó yẹ kó yẹra fún wọn bọ̀ yẹ́ níṣẹ́ ǹjẹ́ ọ̀padà yẹ̀yìn ọ̀padà yẹ̀yìn min awamili sabati bi auni llahi wa quwwati òun ni huduru majalis adh-dhikr irú ilé ìta wá yìí inú tí mẹ́sẹ̀yàn rinlẹ̀ náà nù bẹ́ẹ̀ gbọ́ pé wọ́n ń perú wá sí báyìí ọmọ èdè yẹn ní ìdíntí ọmọ ẹran létí from time to time lolúwa fi nífa inna dhikra tanfa'ul mu'minin kéèyàn máa lọ ru wáàsí báyìí tí wọ́n bá yàn sọ̀rọ̀ ọlọ́run èyí tó bá tó rú yàn lójú téèyàn ó lè pé ẹ dákun kí ni kí ni ṣẹ̀rí àwí ń pa nǹkan báyìí nínú tí máa ràn ní lọ́wọ́ láti má sí ẹsẹ̀ gbé bá dánwò ọlọ́run bá dé mi. mìnà àwa mi lè sabat nínú tí máa mẹ́sẹ̀ yẹn dó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ni alìṣègálù bímọ yẹn fà alìṣègálù bímọ yẹn fà májọwọ́ rẹ̀ ó dilẹ̀ má jẹ́ kíni má jẹ́ ọwọ́ rẹ ó dilẹ̀ kódà yorùbá náà ní ọwọ́ tó dilẹ̀ ní kíni ilẹ̀ zùn bẹ̀nsẹ̀ wá kíní kan máa ṣe sára dánwò etí àti ìbànújẹ́ àti èrò burúkú àti gbogbo àwọn tá yìí ẹnu tí máa gbà wọ́n láàyè ní kéèyàn ọ̀ráyè kéèyàn ó ṣe kíni ọ̀ráyè kókókó ni àà kí là ń ṣe àà lóbi kẹ́ẹ̀ kí là ń ṣe wọ́n máa pé ah, ẹ̀dá mọ̀nàmọ́gbà àsìkò kí ni ẹ̀gbà lásìkò ah, kí kí là ń ṣe fún wa mọ́tọ́ máa ṣe fún nàìjíríà wúlò fún ọ́ làbó ipò ọ̀lọ́ kọ́sẹ́ ìgbà tẹ́lọ́rìn ni wọ́n ti ń hun agbọ̀n wàláyé ẹ̀yin lẹ fojú kékeré wò ó ní tí máa gbé kúrò lára àyàn nínú àdánwò ọ̀kan náà àwọn káfí ọ̀rọ̀ rẹ̀ tẹ̀rí nígbà second world war gbogbo àgbáyé ẹlẹ́ẹ̀kejì wọ́n ń parákùnrin kan ní Churchill òun ni prime minister Britain nígbà náà iná àwọn tí wọ́n máa pé àwọn the most powerful prime ministers in the world òun làwọn Churchill òun làwọn oníròyìn bí ń jọ kan pé ah, a a observe nǹkan kan lára rẹ̀ pé kò sí ń tọ́ bá ọ èrò nù <laughs> kò sí ń tó ṣe kí ni torí pé especially nígbà world war yẹn ni ọba ka history world war bọ́ba ń lọ báyìí yóò tún lọ báyìí òun sì ní prime minister throughout gbogbo ogun yìí àwọn observe rẹ pé kò síbi nǹkan náà ti lè bà wọn lẹ́rù tó kò síbi nǹkan àjálù òun ti lè tó wọ́ normal <laughs> life jẹ lọ́gàn ń bá lọ gbogbo nǹkan ti tò kalẹ̀ pé activity sẹ́ẹ̀sì ni ọ̀kan ò ní dàrú ẹ pé kí láǹsà tó mọ́ wa torí experience ọmọ èèyàn nu ń pè pé èèyàn lòun náà àwa náà lè benefit from his experience ó ní síkírìtì tóun rí ń bí òjú pé òun ò ní táìmù láti ronú kìí pé òun náà mọnú <laughs> kìí ṣe pé òun ọ̀fẹ́ rò but ìtí ń bẹ wájú òun tóun ti tò àti tóun tara àwọn bọ̀ àti tí wọ́n ti ń bọ̀ kò tiẹ̀ give òun ní even a second or a minute kéèyàn tiẹ̀ wá ráyè kọ́ wá dorí kodò gbélé gbé yọmọ ronú ìyẹn ni pé ọ wà preoccupied béèyàn tiẹ̀ tóru tiẹ̀ yìí experience ọmọ èèyàn ó ti fi hàn pé ní ọwọ́ tó dilẹ̀ òun lè sùn bẹ̀ sẹ́ ẹ̀rí kéèyàn ọmọ ń ṣe kò àjílà <laughs> ń sekun kọ̀dá o fún mùsùlùmí a sì rẹ́rìí tó bá kí ẹ̀ náà náà àdísà anábì sọ àṣọlẹ̀m anábì ní alimọ́mẹ́nu kọ̀wé khayrun wa ahabbu ila Allahi min alimọ́mẹ́ni dọ̀ọ́yì wa fi kullin khayr gbogbo mùsùlùmí ló lóore lóòótọ́ àmọ́ mùsùlùmí tó lágbára ọlọ́run fẹ́ ó wu ọlọ́run ju mùsùlùmí ọ̀lẹ lọ torí náà kéèyàn wá nǹkan tí ó kódà bó ṣe ọ̀pọ̀lọpọ̀ Dr. Khalid Awala làákàn ń pé jí là ń sekun ní ìhó ṣe kúnlẹ̀ wàláì bẹ́ẹ̀ bá kó in most cases tẹ́ bá ẹ lọ try tí mo wí ẹ lọ mọ́sálásí kọ̀ọ̀kan ẹ wá ṣe interview fáwọn èèyàn pé bàbá ẹ ka Suratul Fatiha ìyá ẹ ka Suratul Fatiha tọ́rọ ànábì yín tèmi yín tẹ̀lé ní lásọ̀ láàtà liman lam yakra bi Fatihatil kitabi ànábì lẹ́jọ́ ọba máa Fatiha kọ́ òní òun ìyá títí ń kí lọ́gbọ̀n ọdún títí ń kí lọ́gbọ̀n ọdún bàbá ológbèjì ọdún ẹ̀ka fásíà bẹ́ẹ̀ bá kó èèyàn mẹ́wàá jọ bóyá ní mẹ́jọ fásì. Ah, àbí kí ni mo gbọ́ fún un ni oh, bóyá ní méjì méjì mo fẹ́ wí bóyá ní méjì ọ from experience alhamdulilayi rabbil alamin aramani ra ṣe n ta nabi kenu àbí wàhálà la lè ṣe bá nabi ti kenu ẹni máa dàbí nípa kọ́nù àfikọ́lọ́pàá wà nípa àwọn èèyàn wà wá bí tó máa lọ pé ẹ̀dàkùn ẹ̀kọ́ mi ní fatiha ah, ẹ̀dàkùn ẹ̀kọ́ mi láwọn súrà kéékèèké tí ń máa fi kírun èyí wọn náà yóò ọkù fáì rẹ for some time torí náà ẹ̀dàkùn inú tí máa jẹ́ kí èèyàn máa ráyè káyè dépò tèrò kèrò tí yóò fi máa wá ṣe ń tọ́lọ́wọ́ bọ̀ òun ni al-ishtighalu bima yanfa' oníkéèyàn wá ní tí ọmọ ṣe ní ntọ́ dáa tí ó wúlò ẹ̀rí fáínálì ẹ̀jẹ̀ ká dáa dúbà wọn nínú àwa mele sabat nínú tí máa mú ẹsẹ̀ yẹn dúró nígbà àdánwò òun ni al-ihtisab ihtisabul ajri inda Allah ihtisabul ajri inda Allah àwọn àlùfáà ní kéèyàn máa rí pé wọ́n máa wọ́nu wa pé ẹnìkan gbọ́dọ̀ tàmánà kádàwọ̀ ọba wọn ọ̀tàkùn nẹ́bí kéèyàn pé ẹ torí kí n bá gbalada kọlọ sí jádẹwọ ṣẹlẹ̀ àà ah, súnà tàbí kan kọlà má bẹ lọhùn kádẹwọ bọ ẹnu bọ bá dé ní kọ ọmọ bó ti ṣe inú tí mo wá mẹsẹ yẹn rinlẹ ni pé kó o rí àdáwò tó dé as a golden opportunity láti rí láàdá lọ́dọ̀ Ọlọ́run láàdá tí ò ní kàn ọ tẹ́lẹ̀ kọ wá rí pé à sọlọ mélé ìwà náà èèwà sọ ọ di opportunity tó pé ní bọ́ba ipá àlìjẹ́nà mi bó ti mọ̀ ní lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ yọ ga báyìí inú uh, advantages sí àdánwò máa mú bọ́mọ ànábì àdámọ̀ méjì torí pé ní ọmọ ànábì àdámọ̀ pàtàkì jùlọ tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ lẹ́sìn nínú tí máa sún èèyàn mọ́ lọ́run Dr. Khalid òun làdánwò ọ̀pọ̀lọpọ̀ wa tí ì bá ṣe pa bá ní challenge kan in life àìrántí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní yanáfílà lóru kí ni jẹ́ náfílà bá ti sùn láti <laughs> aago mẹ́sàn-án bí mẹ́wàá ló ti sùn ni wọ́n ẹ̀sẹ̀ máa ti fi pé òórùn ti yọ kọ́dẹ̀ lómi ò ní kásùbà lásìkò àmọ́ bá dáwò bá bá táwọn afáwa sọ pé a lọ mú hẹ́sínú mùsùlùmù ọmọ ká yọ rántí pé kéèyàn ó kírun àsìkò yọ rántí pé kéèyàn ó dìde lóru nínú tí máa sún yàn mọ́ lọ́hùn wàláì kéèyàn mọ́tàmọ́ náà kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ́hùn àdánwò àmọ́ tó bá dé sọ ọ́ di a golden opportunity tí ó lékún kò rẹ lọ́dọ̀ ọlọ́run tí ó lékún ládà rẹ lọ́dọ̀ ọlọ́run tí ó tún sún ọmọ ọlọ́run ju bó ti súnmọ́ tẹ́lẹ̀ lọ abẹ́olú ọba subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tí ó wà nù àdánwò ká abémi ọlọ́run kọ́ mọ́ta àti ń fúfú yẹ fún òǹkàlùkù ọlọ́run kò fi ìdùnnú kò fi rọ́pò ìbànújẹ́ gbogbo ní ti ń dùn wá nú ọlọ́mọdé ìbànújẹ́ ọgbẹ́yìn rẹ̀ gbogbo àwa tí àwa ń wò pé yá irun tó kẹ́ni yìí kò tí kẹ́mi ẹ mẹ́jà gbégbé sí ayé òyìnbó ìgbésí ayé ànábì àtàwọn sọ̀hábì ànábì ló pè é wa kọ́dà ká má ti fi tẹ̀sìn wò òun ló pè é àwùjọ gan ká má ní ọ̀nà tá a fi kéta fáwọn tí nǹkan bá ká má ṣe pé ní ní àmà ẹ̀ fámìlì hayatu ìbónú o kìí ṣe ti mùmí ní o ànábì ògbérú ẹ̀ ọ̀làpẹ̀pẹ̀ ju ilé lẹ̀ fúnra wa nìyí àwọn ọ̀gá wa nú ẹ̀sìn àwọn sọ̀hábà nẹ́bí àwọn tàbíùn àwọn náà gbèrú gbèsè ayé bẹ́ẹ̀ hádà wàláhù alam wasallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi. ẹ dákun kí àwọn àfáà ọkùnrin lọ ìbéèrè tẹ́ sí wọ́n sáyé lẹ́kàn الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè oníbéèrè yìí wọ́n ní òun ní sísá bọ́yẹ́gbà àbábúrò tí ó ipò òun gan ní lójú lọ́kọ rẹ̀ lọ́rùn pé ọkọ òun ò gbọ́dọ̀ fẹ́ opó ìyẹn ni pé ọkọ rẹ̀ fẹ́ ọbẹ̀ ṣetọ́ lọ́rùn pé kó wọn mọ́síná kó wọn fẹ́ ìyàwó míì lé kódà ìyàwó tó wọn fẹ́ yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a lánàá bíbí lélẹ̀ sọ̀dọ̀gbọ̀n ọ̀sẹ̀lẹ̀ obìnrin yìí jẹ́ òpó lẹ́ni wá béèrè pé ǹjọ́ da kó ṣe pé ń kódà wọn lé ó lé débi pé kìí jẹ́ ṣe pópó nìkan kọ̀tí ẹ̀fẹ́ kíyàwó wọn kọ́kọ́ wọn fẹ́ kọjá ẹ̀fẹ́ kejì rárá ni tọ́ àti kíní àti kejì ẹ̀dàkùn obìnrin mùsùlùmí kò sí ìtọ́ dá ń bẹ̀ o ẹ̀yin yá wa a gbọ́dọ̀ tijú àbí ká pé abẹ̀rù yín ká má bá yín sòdodo ọ̀rọ̀ àyà kan bẹ́ẹ̀ náà al-Qur'an gbogbo obìnrin mùsùlùmí tó bá kà á èmi máa wò pé sọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin káyà yìí olúwa ń bí àyà náà pé zálìkà annahum karihu ma anzalallahu fa ahbata a'malahum olúwa láwọn kan bẹ nú àwọn ọmọ ànábì adama ahbata a'malahum gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe abàjẹ́ ìyẹn ni pé gbogbo àti irun àti gbogbo ẹ̀ ahbata a'malahum kí lẹ́sẹ̀ wọn tí wọ́n tẹ̀ kárí ìhòòhù ma nítorí bá kalẹ̀ nínú òfin rẹ̀ ma lọ gbogbo ntọ́lọ́run reveal ẹ̀dàkùn nínú ntọ́lọ́run sọ̀ kalẹ̀ tó ni pé masina wàsùlàza wàrùbà ń bẹ́ẹ̀ gbogbo obìnrin mùsùlùmí tó bá kórìíra rẹ̀ ewu ń bẹ o ewu ń bẹ ń bẹ o ẹ̀dàkùn ẹnìkan pé kọ́kọ́ rẹ̀ ọlọ́fẹ́ ìyàwó kejì ń tú láàsì àmọ́ má jọ jẹ́ pé yọ́mọ ẹ jáde lẹ́nu ẹ pé òsìwò lẹ́ ń bá kí ẹ̀yin náà tó fi fẹ́ lọ jọyìn àwọn oníkiní tí wọn ọ̀mọ tí wọ́n ń ṣe tí wọn kódà o lẹ́nu obìnrin mùsùlùmí olúwa la bá sí àwọn kan jẹ́ nítorí kíni nítorí pé wọ́n kórìíra ohun tó lu ọba ṣe ní tọ́sọ̀kalẹ̀ inú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ òun ni pé obìnrin mùsùlùmí lè fẹ́ ìyàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin èyí ò lè ṣe alákọ̀ọ́kọ́ obìnrin yóò ṣe àtàkùrọ̀ láì àti gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa tọmọ yóò wá mú pé ọkọ òun lọ fẹ́fẹ́ bóyá mi bá ti gbọ́ lásán pé ọkọ yìí ti ní ó ti níyàwó kan kò sí oore tó lè wà lọ́kọ ọkọ òun kò tiẹ̀ fẹ́ gbọ́ kò sí oore tó lè wà láàrẹ̀ ọ̀jẹ̀ ìfẹ́ gbọ́mọ́ gbé ilé oní orogún ló fẹ́ lọ ẹ̀kìníkan àbí kìníkan ṣe ẹni e, eléyìí ń túmọ̀ pé kárí wú máa ń gbọ́nà náà àpọ́bá ikó orí pé à ọkọ̀ yìí à ń fi àjẹyàwó ti lé gan ìwọ́n náà tún lọ jọ ìrẹ̀ o lè rí wí lọ́dọ̀ ọlọ́run pé ní mo fi torí ẹ̀kọ́ ni pé ọ̀tọ́jú ìyàwó alákọ̀ọ́kọ́ bẹ̀lẹ̀ yọ́wọ́ àtọ́jú ọmọ tèmi àmọ́ bínú pé àsáfẹ́ àsáfẹ́ nírò orí àwọn kan tí mo wí lẹ́ẹ̀kan torí mọ́ ẹ̀sìn tí wọ́n làwọn kà sí wọ́n ìfẹ́ ìyàwó méjì pọ̀lẹ́wẹ́ bá náà tan àwọn lónìí ni <laughs> eh, tọ́ àmọ́ ẹ̀rí ìwọ tó ń kírun tó ń gbáwẹ̀ mọ́bí nǹkan kí nǹkan kún bára rẹ lọ́dọ̀ ọlọ́run o obìnrin yá rọ̀ dákun eh, ìmọ̀ gbóná lára lóòótọ́ àmọ́ wo ọlá pé ọlọ́run ànábì ti ṣe bẹ́ẹ̀ sọ̀làǹsọ̀là dákun yọ̀ǹda fọ́fọ́ rẹ̀ torí ewu tí ń bẹ́ńbẹ̀ ni pé bí wọ́n ti kọ́ sí wa yìí náà Dr. Khalid bí a bá mọ̀ bí ọkùnrin yìí lọ́jọ́ ọ̀gbẹ́ni àlìkìyàmọ̀ ìdí ògì náà nù wa pé ọlọ́run mo fẹ́ ṣe o ìyàwó mi yìí ni ni ọ̀jẹ́ ńmọlóòrù làǹjọ náà torí ẹja máa ronú àròjinlẹ̀ o nítorí bá mú ọtá fi ń kọrú eléyìí sáwọ ẹ̀dọ́ mi èèyàn bọ́lọ̀ ń bá bí wọn náà wọn ò wí bẹ́ẹ̀ pé wọ́n lọ wà ń díẹ̀ tó jẹ́ ó ṣe é ṣe o torí náà ọlọ́nkọ́ obìnrin lọ́kàn kọ́kọ́ rẹ̀ náà ó sì dákun kọ́ àlẹ́ fíà arábìnrin náà gbogbo tí ẹ fi àṣọ obìnrin kó fi àṣọ rẹ̀ pé nǹkan kan ní dínkù nínú ẹ̀tọ́ rẹ̀ torí ẹ̀rú ń bòun náà ni ọlọ́run ò sì fẹ́ káyìn àwọn náà jẹ kọkùnrin náà àṣọ rẹ̀ kó jẹ́ kí bẹ̀rù rẹ̀ kó má sí bẹ̀rù kó sì ṣe bóun bá ti promise rẹ̀ kọ́lọ́n kọ́ mẹ́ta àti rọrùn fẹ́ kọ̀ọ̀kan وهذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àtẹ́mọ̀ báwo ni wọ́n ti bẹ̀rẹ̀ níbo lọ́lọ́ ní kí wọ́n bá jẹ́ báyìí kí sì tún ní àwọn ètò tí ń bẹ́lẹ̀ tí wọ́n gbèrò páwọn chairman fún organization yìí ìlú àfá wa mọ̀tí àwùlá àríkẹ́wúyọ̀ láti sọ fún wa báwo ni ètò yìí ti bẹ̀rẹ̀ níbo ni ètò náà jẹ́ dúró níbo ni ètò náà sì gbèrò àti tẹ̀síwájú àti máa lọ wọ́n ni àtàpátà lẹ́yìn أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله adá ọgbọ́ fún ọlọ́run àti ẹ̀yìn fún òjìṣẹ́ ọlọ́run ọlọ́run ọba tí adúgbò fún ọba tí òjò ọlọ́run fún wa àgbáyé òjò abẹ́sìkò ìrìnà ọlọ́run ti mẹ́kọ́ wá sí ìmọ̀sẹ̀fẹ́ àti ọlọ́run ọlọ́run fún àtàwọn tí a bá ti lébí ọlọ́run fún ní ìbáradà àti àwa tí àwa lórúkún pàǹtẹ́kù gbogbo àwa àgbọ̀nà àti àwa tẹ́kù náà ọlọ́run àwọn ètò tí mo jẹ́ alága fún ìyẹn oasis mo fi ń lo àtọ́fà welfare foundation ó jẹ́ kan lára àwọn ètò kan tí ìgbìmọ̀ àwọn stakeholder Ìlọrin central plan stakeholder of MSSN tí wọ́n fún mi ní ìyọ̀ǹda tó pé mi ní òṣìṣẹ́ amárànù kọmitì yìí kọmití ìgbẹ́ nínú àwọn kọmití bí márùn-ún àbí mẹ́fà tí ń bẹ ní abẹ́ àkóso àwọn àmì ìwà àbìlàbí aláàyá àwọn ni wọ́n fún wa nílò ọ̀dá gbogbo káàkà òfin tí àwọn náà mọ̀ lọ́mọ́ lórí orígun yìí ó túnmọ̀ sí pé ó tó ní ògbódò sọ̀rọ̀ ó gbà pé orígun yìí àwọn sọ́nà tí ń kí àbìdè nìyẹn nínú àwọn ètò wa náà ni àwọn tí wọ́n tọ́jú aláìsàn ní òṣìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orígun tí ó kàmí láwọn èsì mo fẹ́ sí àjọ jíròrò nípa ẹ̀, òun ni ọ̀rọ̀ nípa ó wá sí tó sí ìwòrò àkọ́bá Rọ́bíà Foundation. Ní ìtẹ́bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn, àdíjú bẹ́ẹ̀ lọ.